ṣeun bàbá mi mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá àwa ọmọ ìran aládé mo kí wa bí a bá ti ríra ẹni kú ijọ́ méjì kú ijọ́ mẹ́ta ẹ àti là ń kíra ẹni o mo kí gbogbo wa wípé a kú àti o gbogbo ilé ńkọ́ ọdẹ òdòbí ṣe dáadáa la bá yín mo kí wa wípé a kú ìsinmi ọjọ́ òní lágbára elédùnmarè ìsinmi aláyọ̀ ìsinmi ológo òní a ó máa ṣe o mo kí gbogbo àwọn ọmọ yorùbá àtàtàwọn ọmọ yorùbá òdodo tí a dúró tán lórí ẹsẹ̀ wa méjèèjì tí à ń ṣe iṣẹ́ ìran wa ní takuntakun mo kí wa wípé a kú iṣẹ́ ìlú a kú iṣẹ́ ìran wa a kú iṣẹ́ ayé ara wa kò o agbára elédùnmarè agara ò ní dá wa mo ń fi àsìkò yìí kí ìyá wa alálùbáríkà ìyá àwa ọmọ ológo ìyá yorùbá ìyá wa olóyè modúpẹ́ọlá onítìrí àyàbíọ́lá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ mo kí yín o ìyá wa ṣé dáadáa la bá yín o ara ò lebi òdòdó kì í ṣowó kó má bá wọn nájà o kókó lára ọ̀tá ń le àárẹ̀ ò ní mú yín o kò ní sún yín kò ní rẹ̀ yín o lágbára elédùnmarè agara ò ní dá yín. mo ń gba gbogbo ẹnu àwọn ọmọ aládé kí yín wípé ẹ kú iṣẹ́ takuntakun ìyá wa àwọn ọmọ Yorùbá mọ̀ lóore tọ́ mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kó àbọ̀ sí orí ètò ti òní o ní orí ètò yìí gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ ni a ó ti máa dára wa ní ẹ̀kọ́ tí a ó máa bára wa sọ̀rọ̀ ìṣítí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan. lórí ọ̀rọ̀ ìran wa lórí àwọn ohun tí ó yẹ kí a ṣe nítorí ìran wa lórí àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé lórí ọ̀nà tó yẹ kí a tọ̀ láti mú kí ìran Yorùbá kí ó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ kí ó túbọ̀ fẹsẹ̀ dúró kí ó gbayì káàkiri gbogbo àgbáńlá ayé pátá kí gbogbo ayé kí ó mọ̀ wá kí ògo wa kí ó tàn kí ìràwọ̀ wa kí ó búyọ sí i mo kí gbogbo wa pátápátá wípé a kú àbọ̀ sórí ètò ní òní a ó máa sọ̀rọ̀ lórí ìfẹ́ ìran wa kí ni ìran kí ló ṣe ṣe pàtàkì láti ní ìfẹ́ ìran wa bí a kò bá ní ìfẹ́ ìran wa kí ni ohun tí ó lè ṣẹlẹ̀ kí ni tó lè já sí bí a bá ní ìfẹ́ ìran wa kí ni àǹfààní tó lè tibẹ̀ yọ fún wa mo kọ́kọ́ fẹ́ sọ fún wa wípé ìran wa ìran Yorùbá ó jẹ́ ìran tí ó yàtọ̀ gédégédé ní gbogbo àgbáyé ó jẹ́ ìran tí kò ní àkàwé tí kò ní àfijọ ó jẹ́ ìran tí Elédùmarè fúnra ara rẹ̀ dá tó yọ́nú sí ó jẹ́ ìran tí adẹ́dá aṣẹ̀dá yàn tí ó yàtọ̀ sí gbogbo ìran tó kù ní gbogbo àgbáńlá ayé ẹ ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ aládé ni a kò ní òye yìí tí a kò mọ pàtàkì ìran wa ní àgbáyé ẹ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé àkókò ti tó báyìí Elédùmarè ti ṣí wa ní ojú ẹ̀mí àti ti ara láti ríran ó ṣí wa ní ọkọ̀ láti mọ òye láti mọ bí ìran Yorùbá ṣe ṣe pàtàkì sí. Si àti bí ó ṣe jẹ́ wípé láti ìsinsìnyí lọ àwọn ọmọ aládé á ó bẹ̀rẹ̀ sí í gbé ìran wa ní arugẹ tí gbogbo àgbáyé yóò fi rí irú àrà tí ó dára tí ó lógo tí Elédùmarè fi wá dá àti tí ìran wa yóò fi jẹ́ àǹfààní fún gbogbo àgbáyé àti fún àwa pàápàá tí a jẹ́ ọmọ aládé tí a jẹ́ ọmọ Yorùbá. Ìran ìran ní gbòǹgbò tí ó fi ìdí igi ènìyàn kọ̀ọ̀kan múlẹ̀ nínú ayé. Nínú ìran ni a ti ń pe orílẹ̀-èdè ní orúkọ. Kí ó tó di wípé ìdílé kọ̀ọ̀kan a wá máa ṣẹyọ láti inú orílẹ̀-èdè yìí kí ó tó wá di wípé ènìyàn kọ̀ọ̀kan a tún wá máa ṣẹyọ nínú ìdílé tí ènìyàn kọ̀ọ̀kan a wá fi máa ní orúkọ ìran ni ó kọ́kọ́ ń sọ ènìyàn ní orúkọ kó tó di wípé ìdílé tí a bí ènìyàn sí ó fún ènìyàn ní orúkọ ìran ó jẹ́ gbòǹgbò ènìyàn kọ̀ọ̀kan ní àgbáyé ó jẹ́ igi tí ó fi ìdí múlẹ̀ ìran ní gbòǹgbò tí ó fi ìdí igi kọ̀ọ̀kan yìí múlẹ̀ tí ó jẹ́ ìdámọ̀ fún ènìyàn kankan ní àgbáyé ẹbí mi wípé báwo ni ẹ jẹ́ kí a lọ kàṣà kí a wò ó gbogbo wa rí wípé ohun ìpìlẹ̀ ni ìran ń ṣe ìran jẹ́ ohun ìpìlẹ̀ àtohun àtètèkọ́ṣe ìran jẹ́ ohun tó jẹ́ wípé ènìyàn kankan kò lè yí padà a kò lè ṣe àtúnṣe sí bẹ́ẹ̀ ni a kò lè tún dá kí ó tó di wípé olúkúlùkù ènìyàn wá délé ayé ní ìran ti wà adé ayé bá ìran wa ni a kò lè yí ìran wa padà kò sí wípé àwọn ènìyàn kan lè kó orí nínú ìran kan láti sọ wípé a fẹ́ ṣe àtúnṣe sí ìran yìí tàbí a fẹ́ tún dá bí ènìyàn kankan ti délé ayé tí a bí wa sínú ìran kan tí a bára wa nínú rẹ̀ náà ni a ti gbà wípé ara ìran yìí ni wá fún àpẹẹrẹ jẹ́ kí a wo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ aládé ẹ wo ìran wa bí ó ti dára púpọ̀ gbogbo wa ní ènìyàn kankan kò sí ẹni tó lè ṣe àlàyé wípé báyìí ni a ti sọ ìran Yorùbá ní orúkọ àti wípé báyìí ni ìran Yorùbá ti dé ayé ìṣẹ̀dá Elédùmarè ní ìran kankan Elédùmarè ni ó ti fi ìdí ìran kankan sọlẹ̀ sí ayé kí ó tún wá máa tú àwọn ènìyàn rẹ̀ sínú rẹ̀ Elédùmarè fìdí ìran kankan sọlẹ̀ ó ń tú àwọn ènìyàn ti ìran náà sínú rẹ̀ oníkálùkù àwa máa délé ayé a máa bára rẹ̀ nínú ìran rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan ènìyàn wa máa mọ̀ wípé èmi bí mo ṣe wà yìí o ìran Yorùbá ni mí ìran àwọn ọmọ aládé ni mí kò sí wípé ènìyàn kan fẹ́ yí padà tàbí pé ènìyàn kan fẹ́ ṣe àtúnṣe sí tàbí pé ènìyàn kan fẹ́ tún ìran náà dá kí ó sọ wípé irọ́ o bóyá èdè ìran yìí òun ni mo fẹ́ tú dá o màá wá fi èdè mìíràn sí wọn lẹ́nu èyí ò ṣeé ṣe Elédùmarè ti ṣe gbogbo rẹ̀ ní pípé àti ní yíyẹ bí ó ti wù ú nínú ọlá ńlá àti agbára rẹ̀ nítorí náà ìran jẹ́ nǹkan ẹ̀mí àṣẹ Elédùmarè òun ni ìran ṣé a rí wípé kò sí wípé a bí àwọn ènìyàn kan lónìí yìí báyìí tá a wá sọ wípé àwọn tí a ṣẹ̀ṣẹ̀ bí yìí o àwa fẹ́ lọ sọ wọ́n ní ìran kan àwọn eléyìí yóò wá máa jẹ́ orúkọ ìran báyìí o kò sí ènìyàn kankan tí ó tún lè ṣẹ̀dá ìran kó sọ wípé ẹ o mo ṣẹ̀ṣẹ̀ mú ìran yìí wáyé tàbí kí àwọn ènìyàn kan kóra wọn jọ pé àwa alágbára yìí o làwa kó àwọn ènìyàn yìí jọ o làwa ṣẹ̀dá wọn gẹ́gẹ́ bí ìran o làwa sọ wọ́n ní orúkọ o irọ́ tuntun kan kò sí ju èyí tí elédùmarè tó ti fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́kọ̀ọ̀kan káàkiri àgbáyé látàtìtì kan ṣe kò kí ń ṣe ohun tí ènìyàn kan lè tún dá tí ènìyàn kankan lè yí padà tàbí tí ènìyàn kankan lè ṣe àtúnṣe sí bí ènìyàn kan bá sì ti bára rẹ̀ nínú ìran kan ó wà nínú ìran yìí lọ títí láéláé ni kò sí wípé ènìyàn kan fẹ́ yọra rẹ̀ kúrò nínú ìran kan tó wá fẹ́ sọ wípé tọ́ o èmi yìí o mo fẹ́ tú ìran mi dá o mi ò wá ní jẹ́ ara ìran yìí mọ́ torí wípé olúkúlùkù tí ó wà nínú ìran ló jẹ́ wípé ìdámọ̀ ti wà ní oríṣiríṣi ọ̀nà fún tó jẹ́ wípé ní gbogbo ibi tó bá ti dé la ó ti máa tọ́ka sí wípé ìran báyìí ni ẹni yìí ti jáde. ẹ jẹ́ kí a wo gbogbo orílẹ̀-èdè àgbáyé káàkiri bí àwa ọmọ aládé bí a bá lọ sí orílẹ̀-èdè mìíràn sìn ká ṣàpèjúwe bí orílẹ̀-èdè àwọn aláwọ̀ funfun bí a bá ti ń wo àárín wọn báyìí tí wọ́n bá ti rí wa ni wọ́n ti mọ̀ wípé ẹni tó dé yìí inú ìran tí ó yàtọ̀ sí ìran àwọn ni ó ti wá bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ kí àwọn àwọn ẹlòmíràn láti orílẹ̀-èdè mìíràn bí àwọn Chinese ni o àwọn Japanese ni o bí ẹ bá ti ń rí wọn ní ìrírí wọn bí ẹ bá ti ń rí ìrísí wọn báyìí lẹ ti máa máa mọ̀ wípé ẹni yìí Chinese ni bẹ́ẹ̀ bá ti rí ìrísí wọn lẹ́yìn tí máa mọ̀ wípé ẹni yìí Japanese ni bí wọ́n bá tún wà lanu kàṣà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ó ní mo sọ bẹ́ẹ̀ náà èdè rán wọn abágbọ́ sóde lẹ́nu wọn ìdánimọ̀ olúkúlùkù ti wà fún pẹ̀lú ìran rẹ̀ ènìyàn kankan tó wá sílé ayé ó papọ̀ mọ́ ìran rẹ̀ wáyé ni kò lè pínyà pẹ̀lú ìran rẹ̀ àwọn tó tilẹ̀ sọ wípé àwọn ń ṣe àtúndá nípa ṣíṣe ètò ìwòsàn ti àtúndá láwọn tí à ń pè ní cosmetologist kò sí bí wọ́n ṣe lè gbìyànjú tó ẹni tí a ti dá sínú ìran kan títí láéláé ni àwọn ohun tó wà nínú rẹ̀ tí kò fi nílè ṣẹ́ ìran yìí yóò máa wà níbẹ̀ títí kò sí ẹni tí ó lè ṣẹ́ ìran rẹ̀ torí pé a ti fi àwọn nǹkan kan sí ara ènìyàn tó fi jẹ́ wípé kò sí bí ẹni náà ṣe lè gbìyànjú tó kò ní lè ṣẹ́ ìran rẹ̀ láéláé ó ṣe àwọn àlàyé yìí fún wa kí a lè mọ wípé ọ̀rọ̀ ẹran kì í ṣe ọ̀rọ̀ tí ènìyàn mú ní yẹpẹrẹ ọ̀rọ̀ ẹran kì í ṣe ọ̀rọ̀ tí ènìyàn kàn ń fi ọwọ́ gbá sí ẹ̀gbẹ́ ọ̀rọ̀ ẹran kò lè di àfìsẹ́yìn bí ìgbàdégún fi sọ torí wípé ìran gangan ni ènìyàn ènìyàn ni ìran ìran ni ìdánimọ̀ ènìyàn ìran ni orísun ènìyàn bí ìran ènìyàn kan bá tán ẹni náà tán nínú ayé ni ìran ni orísun tí odò olúkúlùkù tó ti ṣàn wá a sì mọ̀ wípé yorùbá bọ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ a máa ṣe kí ni agbẹ́dànù. orísun tí olúkúlùkù ènìyàn ti ṣàn wá òun ni ìran torí rẹ̀ ló ṣe jẹ́ wípé ìran kì í ṣe ohun tí ènìyàn kan lè mú ní kékeré rárárárá ní ìgbà tí a bá wá ń sọ̀rọ̀ ìfẹ́ ìran ṣó wá ṣeé kí ènìyàn kan kí ó máa yiri ọ̀rọ̀ ìfẹ́ ìran wò torí wípé tí a bá béèrè ìbéèrè wípé ṣó yẹ kí ènìyàn kí ó ní ìfẹ́ ìran rẹ̀ tí a bá tún yí ìbéèrè náà kó ní ọ̀nà mìíràn láti tún béèrè rẹ̀ ni a lè béèrè wípé ǹjẹ́ ó yẹ kí ènìyàn kó ara rẹ̀ torí wípé ẹni tó bá ti ní ìfẹ́ ìran rẹ̀ ó ara rẹ̀ ni odò tó bá ti nífẹ̀ẹ́ orísun rẹ̀ ara rẹ̀ ló nífẹ̀ẹ́ torí wípé odò náà kò fẹ́ gbẹ ni torí pé odò mọ̀ wípé ọjọ́ tí orísun bá ti gbẹ odò gbẹ ni. mò ń yànnàná rẹ̀ ní àwọn ọ̀nà yìí kí a lè máa fi ọkàn bá a lọ kí a rí bí ìran tí ó ti ṣe kókó tó ti ṣe pàtàkì tó ìran ní okùn ẹ̀mí tí ó gbé àwọn ènìyàn kankan ró nínú ayé. ẹni tí kò bá ti ní ìran ẹni náà kò lè jẹ́ ènìyàn nínú ayé rárá rárá rárá torí wípé a ó máa béèrè wípé níbo ni ìwọ ti ṣẹ̀ wá ìran ló so ènìyàn kọ̀ọ̀kan wá di abẹ́rẹ́ tó ní okùn nídìí bí ó bá ti ní ènìyàn tó wà nínú ayé tí kò lè ṣàlàyé ibi tí ó ti ṣẹ̀ wá ẹni náà wà bí ẹni tí kò sí ni nítorí pé ní ìgbà tí ènìyàn kọ̀ọ̀kan nínú ayé tí wọ́n bá ń fi orísun títí wọn yangàn tí wọ́n bá ń sọ wípé báyìí ni àwọn ṣe jẹ́ báyìí ni àwọn ti tó tí ìran wọn orúkọ ìran wọn àgbékalẹ̀ ìran wọn àwọn àṣeyọrí ìran wọn tí ó bá ń fún wọn ní ìwúrí láti máa sọ wípé báyìí ni àwọn ṣe tó ni àwọn ṣe jẹ́ èmi àti ìrẹ náà a gbọ́dọ̀ lè dìde láwùjọ láti sọ wípé báyìí la ṣe tó báyìí la ṣe jẹ́ nínú ní í ṣe pẹ̀lú àgbékalẹ̀ ìran tiwa àṣeyọrí ìran wa àti pé ìran tiwa ti gba ìsí láwùjọ àti lágbàáyé ẹni tó bá ti wá sọ ìran tirẹ̀ nù nígbà tí gbogbo àwọn ènìyàn bá ń dìde lágbàáyé láti máa fi irú ìwúrí báyìí sọ̀rọ̀ nípa ayé ara wọn nípa ìran wọn nípa ibi tí wọ́n ti ṣẹ̀ wá ẹni náà kò ní rohun kóhun sọ o ẹni náà wá jẹni tó ń fì sí tí ń fì sọ́hùn àfòmọ́ tí kò ní gbòǹgbò torí náà ẹni tí ó bá fẹ́ jẹ́ ènìyàn nínú ayé tí kò fẹ́ parẹ́ tó fẹ́ lè dúró pẹ̀lú ìwúrí láti sọ̀rọ̀ ní ibikíbi ní àwùjọ ẹni náà di ìran rẹ̀ mú á mú ọ̀rọ̀ ìran rẹ̀ ní òkúkúdò nítorí wípé ìran ni aṣọ àṣírí àti ti àpọ́nlé tí ènìyàn kankan ń dàbòra nínú ayé ẹ jẹ́ ká wò ó fún àpẹẹrẹ tí a bá ń sọ̀rọ̀ nípa olórí orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ wípé wọn ò mọ orúkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ wípé kò sóhun tí wọ́n fẹ́ forúkọ rẹ̀ ṣe kò tilẹ̀ kàn wọ́n ọ̀rọ̀ rẹ̀ ò kàn wọ́n tí wọ́n bá wá dárúkọ rẹ̀ lónìí ẹ̀ ká gbà wípé ká lọ sí irú ìlú bíi ẹ jẹ́ kí a fi orílẹ̀-èdè bíi Kenya ṣe àpẹẹrẹ tàdá bá sọ wípé à Joe Biden ó sì wà nínú ilé tó wà níbẹ̀ yẹn o bí àwọn ènìyàn ọgọ́rùn-ún bá ń kọjá lọ ẹ rí i pé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ènìyàn bíi ogún tàbí ọgbọ̀n ló máa fetí sí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn bíi ọgọ́rin tàbí àádọ́rin tó kù wọ́n á máa kọjá lọ ni o wọ́n á máa bá wọn lọ wọ́n á rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí níbo ló ti kàn mí. ṣùgbọ́n ní kété tí ènìyàn yẹn bá pohùn dà tó sọ wípé olórí orílẹ̀-èdè Amẹ́ríkà wà nínú ilé yìí ẹ rí wípé bí àádọ́ta bí ọgọ́ta bí àádọ́rin nínú àwọn fẹ́ wò ó wọ́n fẹ́ tẹ́tí sí ọ̀rọ̀ tí ènìyàn yẹn ń sọ wọ́n á máa nọrùn wọ́n fẹ́ rí ní tí ènìyàn yẹn kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí ó sọ wípé Joe Biden wà nínú ilé yìí àti ìgbà tí ó sọ wípé olórí orílẹ̀-èdè Amẹ́ríkà ó wà nínú ilé yìí ènìyàn kan náà ló ń sọ̀rọ̀ nípa rẹ̀ nǹkan kan náà ni ó ń sọ ṣùgbọ́n èyí tí ó kọ́kọ́ sọ ni kò ní iyì kò ní ìwúrí tó yìí tó sọ ṣìkejì torí wípé a ti fi orúkọ orílẹ̀-èdè àti orúkọ ìran a ti fi gbé arákùnrin Joe Biden lárugẹ nítorí wípé nínú àwọn tí ó ń kọjá lọ nù bí wọn ò tiẹ̀ gbọ́ orúkọ títí ẹ̀ fúnra rẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọn tàbí gbogbo wọn pátá ló ti gbọ́ orúkọ Amẹ́ríkà pé a pe Amẹ́ríkà mọ́ lásán ó ti fa ọkàn wọn sí ohun tí ènìyàn yẹn ń sọ ó ti jẹ́ kí wọ́n ní ìfẹ́ sí láti rí ẹni tí à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn á sọ wípé lónìí gan ni mo tiẹ̀ máa mẹni tí wọ́n sọ wípé ó jẹ́ olórí orílẹ̀-èdè Amẹ́ríkà yìí mo ti ń gbórúkọ Amẹ́ríkà ṣùgbọ́n mi ò mẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè òun ni a ṣe sọ wípé ìran jẹ́ aṣọ àṣírí àti ti àpọ́nlé tí ènìyàn kankan tó ń dàbòrà gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́gbẹ̀rún ẹni arákùnrin Joe Biden kò lè ní iyì àti àpọ́nlé irú èyí tí ó máa ní ní ìgbà tí a bá pe orúkọ ìran rẹ̀ mọ́ nígbà tí a bá pe orúkọ orílẹ̀-èdè rẹ̀ mọ́ orúkọ ìran ẹni a máa fúnni ní iyì kún iyì ni a máa fi ọlá kún ọlá fúnni ni a máa fi àpọ́nlé kún àpọ́nlé fúnni ẹ jẹ́ kí àwọn nígbà tí a bá ń sọ̀rọ̀ àwọn ènìyàn ní àgbáyé tí wọ́n ti ṣe dáradára ní oríṣiríṣi ọ̀nà pàápàá jùlọ irú àwọn tí ó máa ń ṣe eré ìdárayá orí pápá a máa rí wípé bí a bá ti ń dárúkọ wọn la ó máa forúkọ ìlú wọn tì a ó máa sọ wípé arákùnrin agbábọ́ọ̀lù ni tí ó wá láti ìlú Argentina arábìnrin tí ó ń sáré bí asáré ayára bí àṣà ni tí ó wá láti orílẹ̀-èdè Yorùbá a ó rí wípé ní ìgbà tí a bá ti fi orúkọ orílẹ̀-èdè orúkọ ìran tiwọn a ó rí wípé àpọ́nlé àti iyì ó máa ń pọ̀ sí fún wọn ni. ẹ jẹ́ kí ní ti ọ̀rọ̀ eré orí pápá ti ìdárayá tí à ń sọ yìí ẹ jẹ́ kí a lọ wò ó ẹ jẹ́ ká wo gbogbo eré orí pápá ti ìdárayá tí a máa ń ṣe ní gbogbo àgbáyé à ń sọ̀rọ̀ ti olympic ni o à ń sọ̀rọ̀ ti fifa world cup ni o àti oríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n nífẹ̀ẹ́ sí eré ìdárayá torí pápá dáradára wọ́n á ti máa bá mi fi ọkàn bá gbogbo rẹ̀ lọ bẹ́ẹ̀ bí a bá ń sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ rí wípé kò sí ènìyàn kankan tí ó lè dìde ní ẹlẹ́dùn ẹni kó wá dìde kó sọ wípé èmi o ní ọdún yìí o tí ẹ fẹ́ ṣe ìdíje ti Òlímpíìkì ni mo fẹ́ ṣojú ara mi ẹ rí wípé olúkúlùkù tí ó ń lọ tàbí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n ń lọ wọ́n lọ ń ṣojú orílẹ̀-èdè wọ́n lọ ń ṣojú ìran ni ibi tí iyì àti àpọ́nlé tó wà níbẹ̀ nìyí wọ́n á lọ ṣojú orílẹ̀-èdè wọ́n á lọ ṣojú ìran wọn ṣùgbọ́n kò sí ẹnì kankan tí ó lè lọ síbi àwọn eré orí pápá ìdárayá yìí kí ó lọ sọ wípé mo wá ní orúkọ ara mi mo wá ṣojú ara mi o kò lè sí iyì àti àpọ́nlé bẹ́ẹ̀ ni kò sì lè sí àtìlẹ́yìn fún ẹ̀rí wípé gbogbo àwọn tí ó ń lọ tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n lọ ní orúkọ orílẹ̀-èdè ní orúkọ ẹ̀ràn ló jẹ́ wípé iyì àti àpọ́nlé ń wà fún wọn orílẹ̀-èdè wọn á dìde á ṣe àtìlẹ́yìn fún wọn á ṣe àpọ́nlé fún wọn ẹ̀ tún wá rí àwọn kan tí wọ́n á tún kóra wọn jọ wọ́n á tún náwó wọ́n á tún nọ́ra wọ́n á tún gbéra wọ́n á wọ ọkọ̀ bàálù wọ́n á tún lọ sí ibi tí wọ́n ti lọ ń ṣeré yìí àwọn yẹn àwọn alágbàtẹrù alátìlẹ́yìn àwọn ẹgbẹ́ alátẹ̀wọ́ bí irú ti tàwa tí a kò mọ eré orí pápá ìdárayá ṣe báyìí àwọn ẹlẹ́gbẹ́ alátẹ̀wọ́ á tún lọ á lọ tì wọ́n lẹ́yìn láwọn máa sọ sáré gba dáadáa sáré gba dáadáa ó ti gò ẹni wípé àtìlẹ́yìn á tún wà orílẹ̀-èdè ìran á dìde wá lọ ṣe àtìlẹ́yìn fún àwọn wọ̀nyí irú àtìlẹ́yìn báyìí ni ó sì máa ń ran àwọn wọ̀nyí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ṣe àṣeyọrí àti àṣeyọrí. ṣùgbọ́n ẹni tó bá dá lọ lẹ́gbọ̀n ẹni ta ló fẹ́ rí láti ṣe àpọ́nlé fún ta ló fẹ́ rí láti ṣe àtìlẹ́yìn fún. èyí sọ fún wa bí ó ṣe jẹ́ wípé ìran ẹni ó ṣe pàtàkì tó nítorí wípé ìran ẹni ní ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn ènìyàn nínú ayé elédùnmarè tó dá wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan tó fi wá sínú ìran elédùnmarè mọ ohun tó ń ṣe torí wípé elédùnmarè mọ̀ wípé láti kógo ilé ayé já a nílò ara wa láti sopọ̀ káàdì odindi kí a máa gbéra wa ní ìgbọ̀wọ́ kí a máa gbéra wa ní arugẹ ẹ wá jẹ́ ká wá wò irú ẹni tó rírú àtìlẹ́yìn báyìí láti ọ̀dọ̀ ìran rẹ̀ àti ẹni tí ó dá lọ sí irú ibi ìdíje báyìí tó jẹ́ òun nìkan ṣoṣo ẹ sọ fún mi wí ẹ sọ fún mi ẹni tí ó ṣe àṣeyọrí àti àṣeyegbejo nínú àwọn méjèèjì a ṣàmọ̀ wípé Yorùbá sọ wípé bí ajá bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ̀ ẹ ò rí pé òwe yìí ó ń ṣe ó ń ṣe àlàyé ohun tó ṣe kókó tó ṣe pàtàkì fún wa bá a ti mọ̀ wípé ajá kò pinlẹ̀ ní agbára ní àyè ara rẹ̀ láti lè dojúkọ bọ o ṣùgbọ́n nígbà tó ti wá lẹ́ni lẹ́yìn nǹkan ah, agbára bá dé oríire a bá máa wú agbára bá máa gùn tí ó fi gbọ́bọ̀ sọ́lẹ̀ ajá ò mà nímọ̀ nígbà tó bá gbọ́bọ̀ sọ́lẹ̀ tán yóò wá yánkì ọ̀gbọ́. ajá náà wà máa fò sókè èmi ni mo tó bá èmi mo lágbára tó bá irọ́ o àwọn ènìyàn tó wà lẹ́yìn rẹ̀ ni òun ní ọ̀rọ̀ ìran ló ṣe ṣe pàtàkì ló ṣe ṣe kókó ẹni tí kò bá fẹ́ wáyé kó wáyé àdáwà àdáwà yóò mú ìfẹ́ ìran rẹ̀ ní pàtàkì yóò mú ìfẹ́ ìran rẹ̀ ní kókó nítorí pé ní ìgbà tí ènìyàn wà ní inú ìran tí à ń pe orúkọ ènìyàn mọ́ ìran òun àtẹni àpọ́nlé ní àgbáyé àti ní àwùjọ. ẹ jẹ́ kí a wò ó ní àgbáyé ní ìgbà tí a bá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè ní àwùjọ àwọn orílẹ̀ tí a bá ti ń pe orúkọ orílẹ̀-èdè báyìí ọ̀wọ̀ àti ìwádìrì ó máa ń wà ní. nítorí wípé gbogbo àwọn ènìyàn aláṣẹ ní àgbáyé pàápàá mọ̀ wípé ohun tí à ń ṣe yìí kò ń ṣe ènìyàn kan ló ń bá wí o kò ń ṣe ènìyàn méjì ló ń bá wí o kò ń ṣènìyàn mẹ́ta ló ń bá wí o ọgọ́rọ̀ ènìyàn lòun yìí ń bá wí nítorí náà wọn a máa ṣọ́ra wọn a máa ṣe jẹ́jẹ́ ní ìgbà tí wọ́n bá ní ohunkóhun ṣe pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè torí wọ́n mọ̀ wípé nínú orílẹ̀-èdè nínú ìran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n wọn ò dẹ̀ ní fẹ́ tako odidi ìran ṣùgbọ́n bó bá jí ènìyàn lẹ́dọ̀ ẹni kan àrà tó bá wo ayé ni ayé lè fi ènìyàn lẹ́dọ̀ ẹni dà o èyí ń sọ fún wa bí ọ̀rọ̀ ìran bí ó ṣe ṣe pàtàkì kò sí ọ̀nà àbùjá kankan tí ènìyàn kankan lè fi di ara ìran kan ní ayé tó jẹ́ wípé a kò dá sínú rẹ̀. bí ìran ti wà ní ayé lóríṣiríṣi a ti dá olúkúlùkù ìran yìí ní ìwọ ló ti wá o ìran yìí ní ìwọ ló ti wá o ìran yìí ní ìwọ ló ti wá o kò wá sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú wípé ọ̀rọ̀ ìran kò ṣeé yí padà kò ṣeé ṣe àtúnṣe sí kò ṣeé tún dá kò wá sí ẹnikẹ́ni tó lè lọ di ara ìran kan o láì jẹ́ wípé a di sínú ìran yìí o òun ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó ń bá àwọn ọmọ aládé sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìgbà tí ènìyàn kan bá sọ wípé ẹ kí ló kan ẹni ṣebí a ti fún mi ní ìwé ọmọ onílùú orílẹ̀-èdè kan kò sóhun tó tún kàn mí pẹ̀lú ibi tí mo ti wà ibí yìí ni màá wà ni màá máa gbé ibí ni màá ti máa ṣọlá ni màá ti máa ṣẹ̀mí jẹ́ kí n bi ọ́ ní ìbéèrè kan. nígbà tí a fún ọ ní ìwé ọmọ onílùú ǹjẹ́ a fún ọ ní ìwé ọmọ onílẹ̀ bí? ǹjẹ́ a fún ọ ní ìwé ọmọ onílẹ̀? tàbí ènìyàn kan tó ti ń sọ wípé à èmi ti lọ sí ilẹ̀ àwọn ẹ̀yà mìíràn mo ti kúrò ní ilẹ̀ Yorùbá mo ti lọ ń gbé ilẹ̀ àwọn ẹ̀yà mìíràn ó tilẹ̀ ti gbọ́ èdè wọn pàápàá à bí mo bá sọ èdè wọn báyìí <laughs> èmi gan gbọ́ èdè wọn gàwọn ọmọ ọbẹ̀ lọ kí ló wá kàn mí? pẹ̀lú ibi tí mo ti wá èmi ò ní ọkàn àti tún padà sílẹ̀ yorùbá mo ti dára wọn níbí irọ́ ló pa o kò síbi tírú rẹ̀ ti ń ṣẹlẹ̀ ní àgbáyé torí wípé kò sí kò sí ni ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà ní ẹni tí kìí ṣe ara ìran kan yóò máa mọ̀ tí yóò máa rí wípé òun kìí ṣe ara ìran náà kò sí irú ipò tí a ti lè fún ọ nínú ìran náà kò sírú àyè tí a ti fi lè gbà ọ́ nínú ìran náà àwọn ìgbà kan wà tí àwọn kọ̀ọ̀kan yóò máa ṣẹlẹ̀ tí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan yóò máa ṣúlọ tí yóò máa fi àparí ṣùgbọ́n àlejò rẹ wípé ó kì í ṣọmọ onílẹ̀ nínú ìran tí ò wá ni a lè kó ọ̀pọ̀ wọn bọ́ o a lè fún ọ ní ìwé ìgbélú ṣùgbọ́n nígbà tó bá ti ń dé àwọn ìkóríta kan ìwọ fún ara rẹ yóò máa mọ̀ ibi tó bá sì ti yẹ kí a fi gbú ọ lójú àwọn tó jẹ́ ọmọ onílẹ̀ òní wọn ò ní pẹ́ ṣùgbẹ̀gbà rárá láti fi gbú ọ lójú wípé ò kì í ṣọmọ onílẹ̀ lóhun tó sì jẹ́ wípé kò lè ṣẹlẹ̀ sí ọ ní ilẹ̀ baba ńlá tirẹ̀ àbí nínú ìran rẹ̀ torí pé nínú ìran rẹ o kò nílò ìwé ìdánimọ̀ láti sọ wípé ara ìran yìí ni mí ilẹ̀ ìran rẹ àti ìran rẹ fún ara rẹ wọ́n mọ̀ mí láì sí kálọ́kábọ̀ wípé ara ìran náà ló jẹ́ ṣùgbọ́n ní ibi tí o wà ní tí o ti jẹ́ ọmọ onílùú tí o kò jẹ́ ọmọ onílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ìṣẹ̀lẹ̀ yóò máa fi wọ̀ ọ́ wípé o kì í ṣara ìran náà òun ni àṣírí tó jẹ́ wípé a máa sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ń ṣẹlẹ̀ pàápàá àwọn ènìyàn wa tí ó wà ní òkè òkun ní èyí tí àwọn elédè ẹ̀rú wa pè ní racism. torí wípé kò sí bí àwọn tí ó jẹ́ ọmọ onílẹ̀ bí wọ́n ṣe lè gba ènìyàn mọ́ra tó tí wọ́n kó ènìyàn mọ́ra tó tí àwọn ìpèsè ìjọba wọn wà níbẹ̀ àti òfin ìjọba wọn tí ó sọ wípé ẹ jẹ́ kí a kó àwọn ènìyàn mìíràn mọ́ra léyìí táwọn elédè ẹrú ń pè ní diversity ẹ jẹ́ kí a kó àwọn ènìyàn mìíràn mọ́ra ẹ jẹ́ kí a gbà wọ́n láàyè ní ilẹ̀ wa ẹ jẹ́ lórí àwọn lásán ni àwọn tó nílẹ̀ ní ọjọ́ tó bá ti wù wọ́n ní ìgbàkúgbà tó bá ti wù wọ́n wọ́n fi gún àjèjì rẹ lójú wípé ẹ ò kì í ṣe ara ìran wọn. ẹ jẹ́ kí n sáré ṣe àpẹẹrẹ ti arábìnrin kan tí ó jẹ́ ọmọ ilẹ̀ ti áfíríkà níbí tó jẹ́ wípé ó ti ní àǹfààní ní ìgbà tí ogun ń jà ní orílẹ̀-èdè rẹ̀ ní Somalia ó ti ní àǹfààní láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti wá ṣe dáradára níbẹ̀ títí títí tó jẹ́ wípé àyè gbà á tí ó wọ inú ilé ìgbìmọ̀ asòfin wọn. títí di òní olónìí yìí tó bá ti ní ìgbà tí ó ta sí àgẹ̀rẹ̀ tí ó sọ ohun tí kò dùn mọ́ àwọn ọmọ onílẹ̀ nínú ta ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa sọ fún ni wípé padà síbi tó ti wá o ó yá kẹ́rù rẹ padà sílé rẹ. ẹ jẹ́ ká wá wò ó ẹni tó ti ní irú àǹfààní tó tó bẹ́ẹ̀ yẹn láti di ìkan lára àwọn ará ilé ìgbìmọ̀ aṣòfin tí irú àǹfààní tó ti ní tó ti jẹ́ wípé òun náà ti ń bá wọn ṣòfin orílẹ̀-èdè ó ti ń bá wọn ṣe òfin ìlú síbẹ̀síbẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ bá ti dójú ẹ̀ gbogbo àwọn ọmọ onílẹ̀ ibẹ̀ láṣìtú máa rán létí wípé o ò kì í ṣara wa níbí ibi yìí kọ́ ló ti ṣẹ́ yọ ẹsẹ̀ ló fi rìn débí yìí kì í ṣe orí ló fi sọlẹ̀ síbí ó fẹsẹ̀ rìn débí ni èyí ń sọ fún wa bí ó ṣe jẹ́ wípé tẹ́ni ní tẹ́ni tàkísà báyìí òun ní tààtọ̀ ilé ẹni ní ilé ẹni ìran ẹni ní ìran ẹni kò ṣeé ṣe kí ènìyàn kí ó di ara ìran mìíràn mo máa ń ṣe àlàyé fún àwọn ènìyàn ní àyíká mi ní àwọn ìgbà kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ bá ti dà wá pọ̀ mo ní bó wù ọ́ fi mú sọ èdè ẹrú bó bá wù ọ́ forí sọ èdè gẹ̀ẹ́sì tó bá wù ọ́ máa ti ìdítú èdè òyìnbó jáde ó kò kì í ṣe òyìnbó kò sì sí ọjọ́ tí àwọn òyìnbó yóò gbà ó pé kan lára wọn ni ọ bó ti lè wọ kó o fàkókò rẹ ṣòkòtò láti máa kọ́ èdè wọn àti bí o ṣe máa lọ àwọ̀ rẹ pọ̀ tó máa fi so èdè elédè tó máa fi gbéran oníran lárugẹ ọgọ tó bá ti dójú ẹ bó o bá wà láàárín wọn wọn á fàparí iṣu wọn wọn á fi wọn àlejò rẹ bó bá ṣe é ṣe wọn àti ọgbọ́n òde bó o sì sí láàárín wọn àbùkù ara rẹ ló ta tó bá wà lórí ilẹ̀ bàbá rẹ tédè ìran rẹ èdè àwọn bàbá ńlá tìrẹ tójú tìrẹ tó tójú tìrẹ parun èdè tí ò gbà ọ́ ní làágùn kó o tó sọ tó tójú rẹ parun tó wá bẹ̀rẹ̀ sí lọ́fun pọ̀ láti sọ èdè elédè kò sí bó ṣe lè gbìyànjú tó o lè di ara ìran mìíràn Elédùmarè ò sì ṣàṣìṣe ní ìgbà tí ó dá ọ sínú ìran Yorùbá ní ìgbà tí ó dá ọ ní ọmọ aládé Elédùmarè ó ṣàṣìṣe ibi tí ó dára jù fún ọ gọgọgọ ni Elédùmarè ti dá ọ sí yìí. bó tilẹ̀ jẹ́ wípé ó lè ní bó ṣe rí ní àkókò yìí àwa fún ara wa ti mọ̀ wípé ní kété tí a bá ti dìde láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ ìran titiwa náà àti ilẹ̀ titiwa náà ó bẹ̀rẹ̀ sí í gbayì ní gbogbo àgbáyé nìyẹn gbogbo àwọn ìran tí wọ́n rò wípé ń gba yìí lọ́wọ́lọ́wọ́ tó rò pé ó fẹ́ lọ bá wọn gba yìí yẹn má jẹ́ kí n tàn án o iyì wọn ò lè di tìrẹ láéláé ìwọ fúnra ara rẹ náà tún lè tìrẹ ṣe tó gba iyì ara rẹ iyì ènìyàn nìkan ló ń yẹ èèyàn iyì oníyì ò lè yẹ̀yàn láéláé iyì ti tara ènìyàn nìkan òun ló lè yẹ èèyàn torí ọjọ́ tó ní yìí bá ti gbé yìí ẹ̀ lọ ọjọ́ náà lẹ́ni náà já sí kòtò òru oníyì àbàbà gbé yìí ẹ̀ lọ ni ṣùgbọ́n iyì tara ti tẹ ènìyàn òun ló ń báyàn dúró tó ń báyàn pẹ́pẹ́pẹ́pẹ́ títí títí torí náà kí ènìyàn fún ara ènìyàn kó ti ṣí ọ̀nà tí òun yóò gbà ní iyì ara rẹ̀ òun ló ti dáa jù gẹ́gẹ́ bí mo ti sọ síwájú kò sí ọ̀nà àbùdá kankan tí èèyàn kankan lè fi dára ìran kan tí a kò bá da sínú ìran náà lọ gbé ní ilẹ̀ wọn máa sọ èdè wọn máa wọ aṣọ wọn máa jẹ oúnjẹ wọn ó kọ pilẹ̀ sún ara rẹ ní àfọ̀mọ́ tí kò ní gbòǹgbò ni ó da ayédèrú ènìyàn torí wípé ẹni tó bá ti sọ ìran rẹ̀ nù ẹni náà ti di ayédèrú ènìyàn ẹni yàn yóò kàn máa fì síbí yóò kàn máa fì sọ́hun ni òun ló ṣe ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn ìran wa tó wà lórí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń sọ èdè elédè lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn kò gbọ́ èdè Yorùbá pàápàá àwọn ọmọ wa kéékèèké tó jẹ́ wípé ọ̀rọ̀ tó yẹ ká máa fi sun ẹkún tá a tún máa fi ṣe ayọ̀yọ̀ tá a wá máa sọ wípé kí àwọn ọmọ wa kó má sọ èdè Yorùbá a ó máa pèdè àwọn baba ńlá títí wa ní bànàkúlà torí pé òyìnbó rèé wọn ò kúkú gbọ́ kó dánmọ́rán èdè abínibí wọn rèé wọ́n ti sọ yẹn nù wọn ò rí sọ ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi ṣé kì ṣe agbede méjì nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ wà bí wọ́n bá wọn máa sọ òyìnbó ẹ wá máa gbọ́ igi lárí wá ní wọ́n tàbọn gẹ̀ẹ́sì ẹ wá ní kí wọ́n sọ èdè baba ńlá àti tiwọn òkété ti bórù ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ èdè baba ńlá àwọn ọmọ wọn ò mọ̀ sọ ẹ wá wí fún mi níbo ni wọ́n wà gangan wọn ò sí níbí wọn ò sí lọ́hùn wọ́n wà lágbede méjì òyìnbó ò lè gbà wọ́n mọ́ra bó bá ṣeé ṣe gan ilẹ̀ baba títí wọn á tún wá pọ̀ wọ́n. ṣé yóò ṣe ni láàánú ó ní a ṣe sọ wípé kò sí ọ̀nà àbùjá kankan kò sí ọgbọ́n tó o fẹ́ dá sí ó kò lè jẹ́ ara ìran mìíràn Elédùmarè ti dá ọ ní ìran Yorùbá ọmọ Yorùbá Elédùmarè ti dá ènìyàn kankan wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sí ọ̀nà àbùjá kankan tí a fi lè di ìran mìíràn ohun ìṣẹ̀dá ìwà àtìtìkọ́ṣe ní ọ̀rọ̀ ìran kò ṣeé yí padà ṣùgbọ́n ẹni tó bá wá gbọ́ ló ń gbé titi rẹ̀ lárugẹ ẹni tó bá gbọ́ tó ní òye ló ń gbé titi rẹ̀ lárugẹ ẹ jẹ́ aṣẹ́ríwálé ká wá wo àwọn ọmọ aládé ẹ ò rí bí ọ̀pọ̀lọpọ̀ ti wá tí wọ́n wá ta èdè wọn fún wa tí wọ́n wá ta àṣà wọn fún wa wọ́n wá ta ìṣe wọn fún wa wọ́n gbọ́ ni wọ́n wá ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n fi ń tàn wá ẹ̀yin náà ẹ lè ní ipò nínú ìran wa wọ́n sì mọ̀ wípé irọ́ ni o kò síbi tí ìran kan ti lè ní ipò nínú ìran mìíràn kò sí wọ́n wá ń tàn wá jẹ ẹ̀yin náà lè ní ipò nínú ìran wa àwa náà àwa máa kápá sókè mo ti gbédè òyìnbó mo mọ̀ ọ́ sọ mo lè ṣe ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rí kò sí ọ̀nà kankan tí ènìyàn kankan lè gbà di ara ìran mìíràn yàtọ̀ sí ìran tí a bí sí inú rẹ̀ àwa ṣe ṣe ṣe ṣe ṣe ẹlòmíràn èdè elédè yìí la kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ tẹ̀mí àfipè kò sọ́dọ̀ tí yóò gbọ́dọ̀ torí wípé èdè baba ńlá baba ti ti rẹ́gbẹ̀ẹ́ èdè ràn rẹ́ gan-an tí a bí ọ sínú rẹ̀ nì tó jẹ́ wípé ó bá ọ wá láti ọ̀run tí a dá ìṣẹ̀dá rẹ mọ́ ó sì tún gba ìyànjú ó tẹ̀síwájú ni láti máa mú àwọn ìjìnlẹ̀ rẹ̀ síwájú àti síwájú sí torí wípé ní ojoojúmọ́ ní ìgbàdé ìgbàlélẹ́dùnmarè gan ń ṣẹ̀dá èdè síwájú àti síwájú sí ṣé o tí ì kó èdè àwọn baba ńlá baba àti lẹ́tọ̀ lédè tó jẹ́ wípé ó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ká tó wá sọ wípé tẹni ẹlẹ́ni ká a sì mọ̀ wípé inú ẹ̀jẹ̀ ni èlé wà òun ló ṣe jẹ́ wípé kò kí í nira fún ẹni tí a bá bí sínú ìran kan láti gbọ́ èdè ìran náà tí ó bá ti dé orí ilẹ̀ ìran yẹn kò sí ibi tí ẹ lè bí ènìyàn sí ní àgbáyé bí ó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tòótọ́ kí ẹ bí sí ibò mìíràn sí àárín ìran mìíràn ọgọ́ tó bá ti fi ẹsẹ̀ tẹ ilẹ̀ Yorùbá tí ó bẹ̀rẹ̀ sí mu omi ibẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń jẹ oúnjẹ ibẹ̀ kò lè nira fún láti gbọ́ èdè Yorùbá bí yóò ṣe nira fún àjèjì torí wípé ní ìgbà tí a ti bí ní èdè ìran rẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. lélẹ́yìí tí àwọn olóyìnbó pè ní DNA ara DNA ọmọ ènìyàn ní èdè ìran tí a dá sí tí a bí sí. èyí ló ṣe jẹ́ wípé kò tó. láti di ara ìran mìíràn yàtọ̀ sí ìran tí a bí sínú rẹ̀ ṣó wá ṣe pàtàkì fún wa pẹ̀lú gbogbo atótónu yìí ṣó ṣe pàtàkì fún wa láti ní ìfẹ́ ìran wa ẹ jẹ́ abira wa léèrè mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ti ń sọ wípé àká má pinlẹ̀ béèrè torí wípé ẹni tó ní ìfẹ́ ìran rẹ̀ nífẹ̀ẹ́ ayé ara rẹ̀ ni ọjọ́ tí ìran kan bá ti tán ni àwọn ènìyàn ìran náà tán pátá ẹ jẹ́ kí àwọn gbogbo àwọn tí ó ti ṣẹlẹ̀ ní àwọn ìran kan tí ó ti wà tó jẹ́ wípé lónìí wọn kò sí mọ́. àwọn kan wà tó jẹ́ wípé àwọn ènìyàn péréte ló ṣẹ́kù nínú wọn. àwọn ènìyàn péréte tó ṣẹ́kù yìí orí wọn ò tókè mọ́ lónìí ohùn wọn ò jáde. ayé ọ̀kà wọ́n sí wọn ò ní àpọ́nlé àti àyẹ́sí nínú ayé mọ́ nítorí wípé gbòǹgbò tí ó tí ó gbé igi wọn ró gbòǹgbò náà á wú dànù igi wọn bì wó ẹ̀ka wọn rọ àwọn èso orí wọn bàjẹ́. torí wípé ìran wọn òun ni gbòǹgbò tó gbé wọn ró á sì tútù ìran wọn dànù. tí a bá wò ó lóríṣiríṣi àwọn ìran poison tó wà ní Áfíríkà. bí àwọn kan ṣe wá nìyẹn sí orí ilé wọn wọ́n pa wọn, wọn pa wọ́n run tó fi jẹ́ wípé a kò gbúrò wọn mọ. tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn aboriginal Australians ẹ wò bó ṣe jẹ́ wípé a gba ilẹ̀ wọn a gba ìdánimọ̀ wọn lónìí ẹnu wọn ò tọrọ mọ orí wọn ò tókè nínú ayé ìwọ̀nba àwọn péréte tó kù wọn ń jà fitafita kókò rí ìjà náà jà lájàyè. wọn kò tí ì rí jàlájàyè báyìí torí wípé ní ìgbà tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ni àpọ́nlé wà fún wọn ṣùgbọ́n nígbà tí a ti pa ọ̀pọ̀ wọn tó kù àwọn ènìyàn péréte ayérayè láti gàba lé wọn lórí wọn kò jẹ́ kí orí wọn kó gbé sókè mọ́ wọ́n gba ilẹ̀ wọn lọ́wọ́ wọn wọ́n wá dẹni tó ń tọrọ lórí ilẹ̀ ara wọn ẹ jọ̀wọ́ ẹ tiẹ̀ fún wa láàyè kẹjẹ káwa náà tiẹ̀ lè máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ wọ́n tún ní kò sáyè wọ́n ní kò sáyè fún wọn kí wọ́n tún máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ kí a fi lè mọ bí ìran ṣe ṣe pàtàkì tó ṣe ṣe kókó tó ṣùgbọ́n ní ìgbà tí wọ́n wà gẹ́gẹ́ bí ìran wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé ìgbà yìí ni kò sí ènìyàn kankan tó máa sọ fún wọn wípé wọn kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ kò sí ènìyàn kankan tá a sọ fún wọn wípé wọn kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ ènìyàn nínú ayé kò sí ènìyàn tó máa lè tẹ orí wọn mọ́lẹ̀ bí a ti ń tẹ orí wọn mọ́lẹ̀ lónìí. àwọn native americans nǹkan ọ̀pọ̀lọpọ̀ wa la ìtàn yìí ní àwọn tá à ń pè ní indians eh, indian americans àbí indigenous americans hmm. lónìí yìí. àwọn red indians ẹ ṣe bàbá mi lónìí yìí ní ilẹ̀ Amẹ́ríkà àwọn kọ́ ni òun wọ́n ń já fatafata o àwọn kọ́ ni wọ́n ń pàṣẹ o wọ́n ti di péréte tí àwọn elédè ẹrú ń pè ní minority ní ìgbà tí wọ́n ṣìpọ̀ tí wọ́n jẹ́ ìran nítorí pé nínú ọ̀pọ̀ ènìyàn ní agbára wà kò sí ènìyàn tó lè tẹ orí wọn mọ́lẹ̀ bí wọ́n ti ń tẹ orí wọn mọ́lẹ̀ lónìí yìí kò sí èèyàn tó lè sọ pé kí wọ́n má gbóhùn sókè wọ́n ti wá ń tọrọ àyè lórí ilẹ̀ ara wọn torí wípé bóyá ká sọ wípé wọn ò tètè mọ bí ọ̀rọ̀ ìran bó ṣe ṣe pàtàkì tó bó ṣe ṣe kókó tó láti dáàbò bo ìran ẹni òun ni mo ṣe sọ wípé ẹni tí ó bá fẹ́ràn ìran rẹ̀ ó fẹ́ràn ayé ara rẹ̀ ni ẹni tí ó bá dáàbò bò tàbí pa ìran rẹ̀ mọ́ ó pa ayé ara rẹ̀ mọ́ ni. torí wípé ìran ló sì jẹ́ kí ìwọ àti èmi máa yan fandafanda o ọmọ Yorùbá ni mí Yorùbá ni ìran mi a sì wà a pọ̀ òun ló jẹ́ kí èmi àti rẹ̀ lè máa sọ bẹ́ẹ̀ ká máa yan fandafanda ìran kíran tó bá ti di wípé. a ti pa wọ́run tí wọn kò sí mọ́ bóyá àwọn ènìyàn wọ́n kù péréte àǹfààní wà láti pa irú àwọn ènìyàn péréte bẹ́ẹ̀ lẹ́nu wọn pé láyé àgbọ̀dọ̀ gbọ́ lẹ́nu yín mọ́ pé ìran báyìí lẹ jẹ́ ẹ̀rù á sì máa bà wọ́n wọ́n á pẹnu wọn mọ́ torí pé wọ́n á máa rò nínú ọkọ̀ wọn wípé péèyàn bá kúkú wà ń kọ̀rọ̀ ayé ó dáa ju kéèyàn wà ní kọ̀rọ̀ ọ̀run lọ torí wọ́n mọ̀ wípé àwọn tó ń bá wọn sọ yìí wọ́n pọ̀ wọ́n sì lágbára ju àwọn lọ. wọ́n ti wá di ẹ̀ka tó dá wà nílẹ̀ nílẹ̀ tí kò tí kò dúró gẹ́gẹ́ bí igi wọ́n tí kò sì ní gbòǹgbò. ohunkóhun tí ẹnikẹ́ni wá bá ń ṣe nínú ayé ibikíbi tí a bá wà ẹnikẹ́ni tó wù kí a jẹ́ irú àṣeyọrí kí àṣeyọrí tó wù kí a ní. ẹ jẹ́ kí a máa mọ̀ wípé ní ìgbà tí a sì ń pè wá ń pọ̀ ìran kan òun là ń jẹ́ ènìyàn nínú ayé. àbẹ́ òrí ni irú ẹ pàápàá jùlọ irú àwa tí a wà ní òkè òkun tá a lè pè ní international people ṣé ẹ̀yin kò mọ̀ wípé kò sí ibi tí ẹ dé tí ẹ bá dárúkọ ara yín wọ́n á kọ́ tún máa bèrè pé níbo la ti wá ọ̀pọ̀lọpọ̀ wa ló ti máa ní irú àwọn irú ìrírí tí mò ń sọ yìí tí àwọn olóyìnbó ń pè ní experience ṣé a kò ti rí ibi tó jẹ́ wípé a ti lọ sí tí a ti sọ̀rọ̀ tí a sọ wípé orúkọ mi nìyí ènìyàn báyìí ni mí irú iṣẹ́ báyìí ni mò ń ṣe tó jẹ́ wípé àwọn ènìyàn á tún padà máa bèrè lọ́wọ́ wa wípé ìlú wo lo wá ti wá orílẹ̀-èdè wo lo ti wá ìlú wo lo ti wá ṣé kò yẹ kéyìí kó máa sọ fún wa wípé a ò lè dá wà nínú ayé a ò lè dá dúró kò sí ẹni tó lè dá dúró nínú ayé láìsí àtìlẹyìn ìran rẹ̀ torí pé nínú gbogbo ohun tí a bá ti ń ṣe ní ayé òun níbi tí a ti ṣọ̀wá ibi tí a ti ṣẹ̀wá tí yóò ti máa jẹyọ tí yóò sì máa ṣe àtìlẹ́yìn fún wa tàbí tàbùkù wa ìyẹn ni mo tún fẹ́ kí a dì mú ibi tí ènìyàn ti ṣẹyọ tó ti ṣẹ̀ wá ó lè ṣe àtìlẹ́yìn fún bẹ́ẹ̀ ni ó sì lè tàbùkù rẹ̀ o bó ṣe jẹ́ wípé ìwà nàìjíríà tí a ti kúrò tó ṣe ń tàbùkù àwọn ènìyàn tí ó jẹ́ ará tó sì ń ba orúkọ wọn jẹ́ òun la ṣe gbọ́dọ̀ ní ìfẹ́ ìran wa a ṣe gbọ́dọ̀ dáàbò bo ìran wa a gbọ́dọ̀ tún ìran wa ṣe orúkọ ìran wa ò gbọ́dọ̀ bàjẹ́ àìmọye àwọn ènìyàn tó wà nínú ìlú Nàìjíríà tó jẹ́ pé wọn kì í ṣe ènìyàn búburú ṣùgbọ́n lọ́gán tí a bá ti pe orúkọ ìlú Nàìjíríà mọ́ wọn báyìí ah, ojú àwọn tó wò wọ́n á yí padà ni wọ́n á bẹ̀rẹ̀ sí í fi ojú burúkú ojú ibi ojú ènìyàn ìkàwò wọn irú agbára tí orúkọ ìran àbí orílẹ̀-èdè tó ní nínú ayé ènìyàn nìyẹn gbogbo ọmọ aládé ẹ wá jẹ́ àwa wálé ìran yorùbá ni ìran wà. ìran àwa ọmọ aládé ìran tó lẹ́wà tó lógo ní gbogbo àgbà ńlá ayé ìran tó jẹ́ wípé ní ìgbà tí ayé bá rí ògo rẹ̀ tán gbogbo ayé a máa sọ wípé kódà ìran yìí la ti ń dúró dè níbo ni ìran yìí ti wà látọjọ́ ọjọ yìí ó ni ìrántí ti wà. ó wá dọwọ́ èmi àti ìwọ bí a ṣe máa gbé ìran Yorùbá lárugẹ bá ṣe máa gbé ìran Yorùbá lókè bí a ṣe máa fi ògbé ìran Yorùbá hàn fún gbogbo àgbà ńlá ayé pátápátá lóríṣiríṣi bí Elédùmarè ti dá wa lọ́lá tó ṣe ṣe wá ní àṣàyàn àti ènìyàn ọ̀tọ̀tọ̀ nínú ayé bó ṣe jẹ́ wípé ìran tiwa ìran títí wa ni ìran aládé ìran oníyì ìran ọlọ́lá ìran tí gbogbo àwọn ìmíràn láyé yóò máa júbà fún torí wípé a dá wa dáradára ẹ jẹ́ ká wá lọ wo bí ó ṣe máa ṣe wá ní àǹfààní tó bó ṣe máa yẹ wá tó nígbà tí ògo ìran Yorùbá bá ti tọ̀ káàkiri gbogbo àgbáyé tán bí yóò ṣe máa ṣe wá ní àǹfààní àti oore nígbà tí a bá dé gbogbo ibi tá à ń dé tá à ń sọ wípé ọmọ Yorùbá ni mí bí ayé yóò ṣe máa pọ́n wa lé bí wọ́n ṣe máa yẹ́ wa sí bí wọ́n ṣe máa ní ìgbàgbọ́ nínú wa nítorí wípé àwa lọmọlúwàbí. ìran tó lọ́lá tó lógo báyìí òun lélẹ́dùnmarè ṣẹ̀dá ìmí àti ìwọ kí wá ni ohun tí èmi àti ìwọ ń rò láti ṣe láti ní ìfẹ́ ìran yìí tọkàntọkàn wa mo ń sọ fún àwọn ènìyàn lẹ́nu ijọ́ mẹ́ta yìí mo ní gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ láàrin ogun tí ó ń jà láàrin orílẹ̀-èdè Ísírẹ́lì àti àwọn tó wà ní ẹ̀gbẹ́ wọn tí wọ́n bá jà mo ní kò sí ohun kankan tí ó kàn mí pẹ̀lú ohun tó ti ń ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ bọ̀ mo ní mi ò mọ ìtàn náà dájúdájú mo ní mi ò sì fẹ́ kí ọrùn bọ̀ láti máa wádìí torí wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó èmi ń rò tèmi tó mi lẹ́rù mo ní ṣùgbọ́n nǹkan ni mo rí mú jáde nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ mo ní irú ìfẹ́ tí àwọn ará Ísírẹ́lì tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ ilẹ̀ wọn irú ìfẹ́ tí wọ́n ní sí ilẹ̀ wọn tí wọ́n fi ń sọ wípé àní ní dandan a máa dáàbò bo ìran wa àti ilẹ̀ wa tó fi jẹ́ wípé àti àwọn ọmọ kéékèèké àti àwọn àgbàlagbà wọn wọn a sì dira ogun wa lọ sí ojú ogun ní mímọ̀ wípé bí wọ́n ti ń lọ yìí wọ́n lè máa padà dé síbẹ̀síbẹ̀ wọ́n sì ń lọ nítorí pé wọ́n ti gbèrò nínú ọkàn ara wọn wípé bí àwọn tilẹ̀ parun ṣùgbọ́n kí ìran àwọn kó lè ṣẹ́kù lórí ilẹ̀ kí ìran àwọn kó má parun wọ́n mọ rírì ìran wọ́n mọ rírì ìfẹ́ ìran bí ò bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọdún mọ́kàndínlógún ogún ọdún ọdún méjìlélógún mẹ́tàlélógún sí ní márùndínlọ́gbọ̀n kí wọ́n máa fi ìgboyà lọ sí ojú ogun bí wọ́n ti ń lọ nì nítorí ìran wọn. wọ́n mọ rírì ohun tí ó ń jẹ́ wípé kí ènìyàn kó ní ìran kó sì nífẹ̀ẹ́ rẹ̀. àwọn ọmọ aládé wá ń kọ́ báwo ni ìfẹ́ ìran wa ṣe pàtàkì ó ṣe kókó láti àkókò yìí lọ ní èyí tí ilẹ̀ Yorùbá ti dúró tí àwọn ìjọba délé wa ń bọ̀ yìí kí àwa náà wá lọ dìde gírí kí a ní ọkàn wípé ilẹ̀ Yorùbá yìí ni tiwa ìran yìí la dá wa sí a kò lè lọ sínú ìran mìíràn a gbọ́dọ̀ fi gbogbo agbára wa gbogbo okun wa gbogbo ọkàn wa fẹ́ràn ilẹ̀ wa àti ìran wa àti láti máa ṣe àtìlẹ́yìn fún àti láti máa dáàbò bò torí wípé ìran Yorùbá yìí òun ni ìran èmi àti tìrẹ o mo kí gbogbo àwọn ọmọ aládé o mo kí wa wípé a kú iṣẹ́ ìlú a kú iṣẹ́ ìran wa a kú iṣẹ́ ayé ara wa àṣeyè la lákàn ṣe kù àṣeyè la ó ṣe lágbára olódùmá. ẹ ṣé gan-an màmí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tí ẹ ṣe fún ìran yín.